àwọn pé wà ètùtù lẹ́yìn títí lọ́wọ́ ọ̀gbìn lẹ́yìn lọ́wọ́ ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún ní ọgọ́rin ọ̀gbọ̀n lọ́wọ́ ọ̀gbìn. Lọ́wọ́ ọ̀gbìn ni lọ́wọ́ ọ̀gbìn lọ́wọ́ ọ̀gbìn tó ti ní. lẹ́yìn ìgbésẹ̀ lọ́jọ́ bákan náà Our Lord and

gbogbo ọ̀rọ̀ àti àbúrò ìyá ọ̀tá ọ̀rọ̀ àti àbúrò ọ̀rọ̀ àti àbúrò wájú ọ̀rọ̀ ìlú wà lẹ́kọ̀ọ́. lókè. Bọ́tà ń bá bẹ́ẹ̀ gbogbo akẹ́kọ̀ọ́ nípa ti àbílẹ̀ nípa ti lè wọ̀ láàrin ara ẹni láyà lórí pé lọ́wọ́ lójú kò ní pé lọ́wọ́ ọlọ́run ti fún àkọ́kọ́ abẹ́ wáyé ìwọ̀ lẹ́nu ọ̀rọ̀ ètè àdáhà wọn ti fún àkọ́kọ́ wáyé jẹ̀má fún kálukú àwọn ti gbára wa níbi táwọn bá ti fẹ́ ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn èèyàn níbi títà náà àbí níbi ìtàkàtà síbẹ̀ sí náà. nǹkan tí òun lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn òun ni wípé. ten thousand naira gbọ́n kan ló gbé kan lóṣù àhà ṣùgbọ́n kò lè tẹ̀ sọ yìí ten thousand ó tẹ̀ mílíọ̀ ọ̀pọ̀ wáyé tó ṣe yí yẹn ten thousand naira tẹ́ just ten thousand naira ó lè wúlò ó sì lè ten million. Tọ́lá ten million twenty million bá twenty million ó lè forty million ẹ̀dá kùtà tó kọ́ ọ̀tà lókèrè oní ten thousand ma ti o bùkátà kókó tí ó ti o bùkátà rẹ̀ kò ní ju five kò ní ju kò ní ju five thousand naira lọ. bí tí mo kọ́ mọ́tò kó ta lókèrè ta lókèrè tí five thousand naira ti sẹ́kù lówó. wọ́n bá bẹ́ẹ̀ wọ̀ àwọn èèyàn wọ́n bẹ́ẹ̀ wọ̀ láwọn láti ọ̀rọ̀ àti ọ̀la ó fi ìtọ́ ọ̀pọ̀ ọ̀la ọ̀pọ̀ ọ̀la ó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ níbí. wọ́n ní ìtọ́ka tọ́lá tuntun ẹlẹ́yìn ọ̀rọ̀ àtàlẹ́ yàwó àwọn ọmọ náà bẹ̀rẹ̀ ọ̀rẹ́ láàrin ọjọ́ tó wà lóko ìgbé gbogbo àwọn ẹ̀dẹ́ yẹn láti gbé láti wá lọ́wọ́ àwọn àwọn. ẹ jẹ̀má ṣé ẹ kéde ọba ọba tó wà láàrin gbogbo tó ní pátá ọ̀pá ọ̀pá ìwà lọ́wọ́. pátá. ẹ̀wọ̀ ọlọ́run ni wọ́n ti ìnira ń bà ní ìgbẹ́ lọ́wọ́ kò lè bẹ̀rẹ̀ tọ́ba ló wọ́n bẹ̀rẹ̀ lọ́sẹ̀ lókun rẹ̀ ló wọ́n lókun rẹ̀ lókun rẹ̀ jaya di dalam badannya. Tak. Kita harus tahu kita harus berpuluh. Kita harus tahu ní tẹ́tí sí ìkìlọ̀ tó bá ti lọ́nà wà nípa láti wá bí ìpè wọn náà yóò tẹ̀sí ìwé ìlà òkú ọ̀rẹ́ àbí ẹnì kan kò ní ti ọjọ́ ìgbà ìgbà náà àbí wọ́n fẹ́ olùkọ́ dáàlà láti ọ̀rọ̀ ìgbẹ̀lẹ́lẹ̀ torí ọ̀dọ́ ọ̀rọ̀ láti ọ̀rọ̀ ìgbẹ̀lẹ̀ àwọn ọ̀dọ́ wájú nínú ẹ̀sìn ìgbẹ̀lẹ̀ wáyé níbi ìgbà